وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الخامسة والسبعين من سورة الحج وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور ميك واري سورة الله عز وجل انفوانيرو ميك وانتو تنفيني لقا بالمداجو يكبي الله لسا النبي محمد صلى الله عليه وسلم لسا يكي قوما جاي رانسيهم torí pé jíjẹ́ ìránṣẹ́ Allah tí Ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ ìránṣẹ́ Allah kìí ṣe nǹkan tuntun kìí ṣe nǹkan tí rúurú ọ̀sẹ̀lẹ̀ rí nítorí pọ̀ ńkọ́lá kọ́kọ́ ránṣẹ́ bó tilẹ̀ jẹ́ pọ̀ ńlòpin wọn àwọn ránṣẹ́ ti wá wọn ti síwájú Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ẹni Allah sọ pé qul ma kuntu bid'an min ar-rusul fi yé wọn pé mi ò jẹ́ àdádálẹ̀ o nínú àwọn aránṣẹ́ Allah ǹjẹ́ àdádálẹ̀ tí ò sí ránṣẹ́ tó ti wá ṣáájú rẹ̀ Allahu yastafi min al-malaikati rusula Allahu a máa àwọn aránṣẹ́ láti inú àwọn màláíkà àmọ́ ìpè sísẹ̀ṣà ó túmọ̀ sí pé àwọn ẹ̀dá tá a fẹ́ ṣẹ̀ṣà nínú wọn pọ̀ àwa mẹ́nìkan nínú wọn níta ń pè ní alẹ́sítẹ́fáànù alẹ́sítẹ́fáàù ọ̀nà ni alẹ́jìdẹ́bà almustafa ọ̀nà ni almujitaba ọ̀nà ni almukhtar allahu azza wa jal ó máa ń sẹ̀sẹ̀ tó bá fẹ́ àwọn mẹlẹ́kà pọ̀ débi pé ẹnìkan kan máa yọ̀ nǹkan wọn wa ma ya'lamu junuda rabbika illa hu ẹnìkan ọmọyọǹkà àwọn ọmọ ogun olúwa rẹ̀ àfọnìkan anabi sallallahu alayhi wa sallam wọ́n ní albaitul ma'mur tí ń bẹ ní sámà lójoojúmọ́ ayé ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin àwọn màlàíkà máa wọ bẹ̀ seventy thousand angels àwọn tó bá sì wọ bẹ̀ lónìí wọ́n tún ní wọ bẹ̀ má dijọ́ ojoojúmọ́ sì ní seventy thousand ọwọ́ bẹ̀ ẹ dákun mélòó wa ni màlẹ́kà ti ń wọbẹ̀ lóṣù kan mélòó ni màlẹ́kà ti ń wọbẹ̀ lọ́dún kan ẹ wá wòye ọdún tó ti wà tolu a ti ṣẹ̀dá àwọn màlẹ́kà yìí tó sì jẹ́ pé tí wọ́n ń tí wọ́n anabi sallallahu alayhi wa sallam nígbà tí Allah azza wa jal tó gbégun sámà anabi sọ pé afati sámà.

àyè tún wà nílẹ̀ eléyìí tí ò sí ní sàmà àádúrún kẹta ẹ lè gbé wọ àwọn àlàfo tó wà nílẹ̀ àní àyè tá a lè kí ọmọ ká mẹ́rin báyìí bọ̀ kó sínú sàmà àfi kọjá pé màláìka lọ wà ń bẹ torí ẹ kí á ní dérò rẹ ń ṣe níjọsìn tí ń jọ ọ lójú tó fi sọ pé bẹ́ẹ̀ ni tẹ́ǹsẹ̀sì náà ni Allah òfin jẹ́ Allah dákun gbẹnu sàn ẹnu rúnrún ẹ wọ àwọn màláìka yẹn ti pọ̀ tó wọn ò níṣẹ́ méjì tí kò máa ṣàfọ̀mọ́ fún Allah lọ kò máa ṣèjọsìn fún lọ. àwa gan bá a ti ṣe wáyé mọ́mí yẹn ti ṣe pọ̀ tó yìí kò sí èèyàn kan nínú wa àfi kó pé màláìka méjì ń bẹ pẹ̀lú ẹ̀. ma yalfidu min qawlin illa ladayhi raqibun atid. màláìka méjì ń bẹ pẹ̀lú wa tẹ bá sírò iye béèyàn ti ṣe pọ̀ tó ẹ tún times ẹ̀ by two. nílọ́po ọ̀nà méjì ọ̀nà mẹ́ta.